الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إذا قرأت náà ni ẹ̀rí àwọn olùmọ̀ nípa sọ̀látù tasbih báwo ló ti ṣe bá òfin mu àti báwo ni kò ti ṣe bá mu. kejì kẹta ta gbà á lọ́dọ̀ àwọn olùmọ̀ pé sọ̀látù tí òfin ṣẹ̀rí àwọn àná. ilé ìtòsí kíkà bá ṣe é ọ̀tá kò fi ṣẹ̀ríà ọ̀rọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ ni. Tẹ́tà àwọn kan sọ pé sọ láti ká àti ọ̀sẹ̀ ká máa ṣe ni a nífẹ̀ẹ́ sí. Ọ̀rọ̀ ẹlẹ́kẹta wọn ní ká ṣe kò burú. Wọn ní ká ṣe kò burú. Gbogbo ẹ̀ náà a máa gbé lábẹ́ òfin ṣẹ̀ríà. Èèyàn kan lè máa sọ nǹkan tó bá fẹ́ táì jọpọ̀ rẹ́rì mú wa láti ṣàlàyé ẹ̀rí àwọn olùmọ̀ọ́yé àwọn ẹlẹ́kẹ̀ẹ́ta tó ń sọ pé kò sí ní tó burú nínú ká ti sọ láti tẹ̀sílẹ̀ yẹn wọ́n ní ẹnna náwó àfilẹ̀ wọ́n fọwọ́ ilẹ̀ láàyè sọ̀rọ̀kù lè jẹ̀wọ́ ẹ̀rí fẹ̀rẹ̀lá sọ́hàtì hadith wọ́n ní gbogbo àwọn náfìlà àti àwọn àti lọ́lá ẹsẹ̀ àbùkátà kó tó di páàsì kárí dájú sáká pàdé tó mú àfẹsẹ̀ rìn lẹ̀. sẹ́yìn tó bá ti pè láti lọ́lá àwọn ní àbùkátà kọjá pẹ́ẹ́rì tó mú àfẹsẹ̀ rìn lẹ̀. ilé ọjọ́ ọ̀rọ̀ àwọn Hanabila torí nínú mẹ́lẹ́hàbù wọn wọ́n lọ́rọ̀ kan tó sọ wípé láàyè sọ̀rọ̀ kó lé. فعل فضيلة من الفضائل صحة الحديث الذي وردت فيه تلك الفضيلة اسم جمع طلاب الشافعي الله إني قد قد تكون موافقة lẹ́yìn gbogbo لي èwo lọ dọ́gba jù èwo lọ bófin ṣé ká ṣe sọ̀lẹ́tì tẹ̀sílẹ̀ yìí ni àbí ká má ṣe tí a bá wò ó ayíkú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ oná lọ̀rọ̀ tó sọ wípé ìnáha sọ̀lẹ́tọ̀n ghayru mashru'a sọ̀láàtì tí ò bófin mu kò bófin mu rárá tòlítọ́ sọ pé nǹkan ò mu ó túmọ̀ sí pé ẹ̀rí tó mu wá kò fẹ́ fẹ́ rìn lẹ̀ ààyè ò sí sẹ́nìkan láti ṣe ń ta bá ti ní kọ̀ bófin mu èwo lọ tẹ̀wọ̀n jù sẹ́ni tó sọ pé kọ̀ bófin mu abẹ́ tó pè ní sọ̀lẹ́tún mandubun ilayha mustahabba sọlá ti ta afẹ́ká ṣe lọ́jọ́ sọlá ti ta nífẹ̀ẹ́ sí àbáwọn ẹni tó ń sọ pé sọ̀lẹ́tún la tabiha sọlá ti kọ́ tó ṣe pé kò sábúrú nù ká ṣe èwo lè yí tó tẹ̀wọ̀n jù aṣọ tó yí tó tẹ̀wọ̀n jù nínú ohun àgbéyẹ̀wò yìí Allahu ló má jù àná salati at-tasbih ghayru mashru'a iná ní kí salati at-tasbih kò bófin ṣẹ̀rí àmì ọ̀rọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ kò ṣẹ̀rí àmì yọmọ ayọ̀ lẹ́nu pé báwo ni òfin bófin ṣẹ̀rí báwọn àdìsí náà ni wọ́n mú wáyà sápá kan nínú àwọn olùmọ̀ sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ táwọn míì sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ kí ló dé tá a fi sọ pé kò bófin ṣẹ̀rí àmú nínú àwọn sábàbí tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ ànàfọ̀lẹ́ tẹ̀síbíyì بكيفيتها مخالفة للأصول تبع صلاة التسبيح pẹ̀lú ọ̀nà tí wọ́n ní ká máa gbà sí àríkọ́ tako àwọn àpilẹ̀ báwo ni sẹ̀ríyà sọ pé ká máa ṣe gbogbo sọ̀lẹ́ à. sọ̀lá yẹn dúró an tasbuta bi ahadisa wahiya tó bá ti wá rí bẹ́ẹ̀ kò yẹ kápá àwọn àdéhùn tó lẹ ní òmùrú ẹ̀wà torí pọ́ tako báwo la máa ń ṣe gbogbo sọ̀lá à ntí ọba fi wá mú ká sọ pé irú rẹ̀ náà ntí ọbọ̀fin ṣẹ̀rí àmúni àwọn àhàdìsì tí ò ní lẹ́jàmbá kan nínú tí ò ní sínú páǹtí fanfà lórí kó fẹsẹ̀ rinlẹ̀ àbí òfẹsẹ̀ rinlẹ̀ lọ́yẹ kó múrú ẹ̀wà. ومن تدبر الأصول tẹ́bẹ́wá wo òye sí àwọn àpilẹ̀ àwọn sọ̀làwàd báwo ni ṣẹ̀ríà ní máa ṣe wọ́n àlìmọ̀ ànàhà mọ̀wòwà yọ́n mà dájú sáká ike sọ láti àgbélẹ̀rọ ni àgbélẹ̀rọ ni kọ̀tọ̀dọ̀ ànábì wa. àdìpọ̀ àwọn àdìsí àgbélẹ̀rọ ni àtàwọn ìtọ́jọ́ bẹ́ẹ̀ ṣe innaha kulluha ahadithu mawdu'a. Èrìkítà bá wo. gbogbo àwọn àdéhùn yára kan àdéhùn tó jẹrọ makroba agbárí rọni ittifaq ahli al-ma'rifa ní nǹkan táwọn olùmọ̀sọ ẹlẹ́kẹ̀jì annahu lam yathbut an an-nabiy sallallahu alayhi wa sallam annahu shara'a salata arba'i raka'atin hiya salatu at-tasbih kò wá yé ní nǹkan tó fẹsẹ̀ nílẹ̀. látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ó ṣe sọ̀láàtì oníraka mẹ́rin kan ló fún fún wa rí tí wọ́n ń pè ní sọ̀láàtì tẹ̀sílẹ̀ sọ̀sọ̀lẹ̀ tó há bìtà eléyìí tí màá ti pé ká ṣe àdádálẹ̀ wa tahdidu zamanin khassin li salatiha bìtà káàsì tún dá ìgbà kan pàtó pé ńlá màá ṣe àdádálẹ̀ ni torí wọn ní kó máa ṣe lójoojúmọ́ tó bá lè ṣe lójoojúmọ́ àjẹpọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ tó bá lè ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ àjẹpọ̀ oṣooṣù tó bá lè ṣe lóṣooṣù àjẹpẹ́ lọ́dọọdún tó bá lè máa ṣe lẹ́ẹ̀kan lọ́dún dípò ṣe lẹ́ẹ̀kan gbèsè ayé rẹ̀ eléyìí náà bukátẹ́rì àdádálẹ̀ lásán. wà ìkọ́ ọ̀rùha alẹ́kẹ̀yìí yẹ ti mẹ́kó rẹ̀ sí bẹ́tẹ̀ àtúnayìnbọ̀ ká tó máa ṣe lọ́nà tó gbà àmà gbàtọ́ bá ti tó bá ti dúró lórí sọlá ọmọ sí subhanallah alhamdulillah wàlá ilaha illallah allahu akbar ọmọ awi nígbà mẹ́ẹ̀ẹ́dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdáadáa lẹ̀. tọ́ ẹlẹ́yìn ọjọ́ nǹkan tí ọ̀kan eléyìí tá a sọ yìí tálákọ̀ọ́kọ́ yẹn jẹ́ nǹkan tá a rí lọ́dọ̀ al-imam ibn Qudama. nà ọjọ́ ìtaari lọ́dọ̀ sheikhul islam ibn taymiya rahimahullah ẹlẹ́kejì ọjọ́ ìkẹtaari inú fatawa táwọn olùmọ̀ as-saudiya tó ẹlẹ́kẹta anna rajaha. من أقوال أهل العلم في الأحاديث التي ورد فيها ذكر صلاة التسبيح أنها أحاديث ضعيفة لا تقوم به حجة يورو تتوان نقع أنت نصر نقع أحاديث ثم تصور صلاة التسبيح قلنا نقع حديث يلا ريكون سنة إلى جارتي الشيخ ابن عثيمين تنصر نصر عرفه أنه لم يقل بمشروعية صلاة التسبيح أحد

atba'i ba'dihim apá kan náà ti ń tẹ̀lé apá kan wọn lówì àwọn ìmáàmù yìí kọ́ lọ sọ. ẹlẹ́kàrún annaha salatun mukhalifatun fi hay'atiha li hay'ati baqi as-salawat pé sọláàtì kan dókítà bá wo àwòrán rẹ̀ àríkọ́ yàtọ̀ sáwòrán gbogbo sọláàtì yòókù eléyà rí lọ́dọ̀ Ibn Hajar nínú tírà rẹ̀ at-Talkhis al-Hadith fastawjaba ash-shakk. àwa wá sọ pé eléyìí ó bí iyèméjì wọlé rìkìyà àti tàbítàbí wàlùmọ́kọ́rọ̀ nǹkan tó fi ń sì fi hàn wá nù sẹ́ríyà náà ni wujubu tarki ma yẹrí ibò máa yẹrí ibò ìnsán ìlà ma lá yẹrí ibò kéèyàn ó fi nǹkan tí máa ń ṣe níròyìn ròyìn sílẹ̀ lọ sí di etí ò ṣe níròyìn ròyìn. ẹlẹ́kẹ̀fà ẹnna ọ̀fla ìlà ìbàdàn ti xọ́dọ̀ sile lo si di ti ṣẹ̀rí ni ro àtọ́ka xodo fi seri atoka kasi ni ke èèwọ̀ ní ká ṣe ìjọsìn kankan illa ma qama ad-dalil as-sahih ala mashru'iyyatihi àfẹ́tà bá rẹ́rì eléyìí tó gúnrégé tọ́tọ́ka sí pọ́bọ́fin ọ̀làsì òfin ma sahha an rasulillahi sallallahu alayhi wa sallam min an-nawafil ma yakfi an mithli hadhihi tábà wà àwọn náfìlà náfìlà tó wá látọ̀dọ̀ annabi sallallahu alayhi wa àwọn àdìsí tó gúnrégé. àlùfáà náfìlà ń tó wa àbùkátà náfìlà ìsọ̀láti tẹ̀sílẹ̀ yìí eléyìí tẹ́rì tó mu wá tí ò múnádóko àwọn náfìlà yòókù tẹ́rì wọn fẹsẹ̀ rìn lẹ́tí tó wa eléyìí a rí lọ́dọ̀ Ibn Uthaymeen. مثلا أنه إذا تأمل الإنسان متن الأحاديث التي ورد فيها ذكر صلاة التسبيح wàmà rútìbà àlẹ́yà mínàtàwá wọ́n ní sábà wo àwọn àhàdé tó sọ nípa sọ̀láàtì tẹ̀síbẹ̀ àtàwọn ẹ̀rí eléyìí tí wọ́n ní bẹ fún yàtọ̀ yàn bá ṣe yàtọ̀ yẹn lọ́wọ́ anáhùn ṣáàd yọ hàn sí yàn pé kódà tí àdìsí tó bá fẹsẹ̀ rìn lẹ̀ àdìsí ni tó fẹsẹ̀ rìn lẹ̀ takò tó fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ. لمخالفته صفات الصلاة المعقودة torí kọ́ tako àwọn àròyìn bá ṣe máa ṣe sọ láti ta ti bá sábà nínú ṣẹ̀ríà ولأن الثواب مرتب على فعلها في الأسبوع àti pé wọ́n tún so ẹ̀san mọ́ pé tá a bá ṣe láàrin ọ̀sẹ̀ kan lẹ́ẹ̀kan àgbàládá àbí lóṣù àgbàládá àbí lọ́dún àgbàládá àbí nùgbésí ayé wa àgbàládá ni nǹkan tó jẹ́ nǹkan àjòjì ni o fi jaza'il a'mal náà máa ń sọ nípa ẹ̀sán tí ń bẹ fún yàn lórí àwọn ṣẹ́ idhil asl tabayun as-sawabi ma'a tabayun al-a'mal nítorí ìṣẹ̀rí àṣọ ni pé ẹ̀sán ò lè jọra wọn lópin ìgbà táwọn ṣẹ́ náà bá ti jọra wọn. la an yattafiqa as-sawabu èsì jẹ́ nǹkan kan náà ma'a tabayun al-a'mal tó ti pé sẹ́ta ومع تباين الأعمال هذا التباين tontì pé àwọn ṣe takora wọn ní àtakùtàrí nítorí pé lè fi wé ẹni tí ń ṣe sọ láti lọ́sọ̀ọ̀sẹ̀ àti ẹni tó ṣe lẹ́ẹ̀kan lóṣù ẹ̀sùn tí lè fọ náà wé ẹni tó ṣe lẹ́ẹ̀kan lọ́dún báwo lè ṣe tún fẹ́ fọ náà ṣe bó lè ṣe fọ náà wé ẹni tó ṣe lẹ́ẹ̀kan gbèsè ayé rẹ̀ tóbi bí sẹ́ bá ṣe rí lẹ́ẹ̀kan máa ń pọ̀ ẹ wá sọ pé àtẹni tí ń ṣe lójoojúmọ́ àtẹnudí ń ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àtẹnudí ń rí ṣe lẹ́ẹ̀kan lóṣù àtẹnudí ń rí ṣe lẹ́ẹ̀kan lọ́dún àtẹnudí ń rí ṣe lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé rẹ̀ bákan náà lẹ̀sán wọn rì iṣẹ́ tí wọ́n sì ṣe yàtọ̀ síra wọn eléyìí kò sínú ṣẹ̀ríà yìí ó fi hàn pé gbogbo ẹ̀ náà kò sí irọ́ lásán. àwọn wa sọ pé ẹnnahu alẹ́lùkọ́wìlì bí sáxàtì máa wọ́rọ̀ dé sí ha ní àhàdé káàtì ẹ̀ sọ pé àwọn àdéhùn tó wá. نقرا صلاه التسبيح قد تكون لا لا فيها. حسب ما قال بعض العلماء اذا بققنا علومات في صوت الا ان الاشتباه في شانها لا يزال قائما بشده سده سده هي نجي نقرا اسم بدبي تنتقى اقاقا علومات قوة ثانية هي نجي نقرا بدبي نظرا الى كثره mọ̀ntàkìdìhì wọ́n mú bá àìsí nítorí pé àwọn ẹni tí wọ́n bẹnu àtẹ́lù àdìsí àtàwọn tí wọ́n ń pè ládìsí tọ́lẹ wọ́n pọ̀ eléyìí káṣe lágbọ̀n kan lágbọ̀n abomi anáhà sọ̀rẹ́tò tẹ̀sítọ́mìlò àlẹ́ àlẹ́ àlẹ́ òmóore wàhàyí ẹ̀ẹ́tẹ̀ mọ̀gáyẹ̀rọ̀ tẹ̀lé màálẹ́ yìí nọ́bọ̀ mọ̀sá ìrẹsọ̀lẹ́wàá gbèsò láti tẹ̀lé tó ti pọ́ tako àwọn nǹkan kan àtàwọn àwòrán báwọn sọ láti yókù ti ṣe rí la tatma'innu an-nafs ila thubuti mithliha ẹni ò lè fọkàn balẹ̀ nípa pé bí wọ́n ti ṣe wí náà lórí bi adillatin mukhtalasin fiha qabulan wa radda pẹ̀lú àwọn ẹ̀rí tó ṣe pé ìyapa wà lórí pé ṣé ká gbà wọlé àbí ká má gbà wọlé kìí sùn lọ ẹ̀kọ́ múlu eléyìí wá فلم يكن بد ولا مناص من تعليق القول بها على ثبوتها بأسانيد قوية لا تدع للمرء أي تردد أو تهتها أقول لي ريكا إليه تسيك يو تساني لجدي توني فاية يمجي تبي تبي أبي تبي شكما سيلة لدينا وهذا ما لم يوجد أتوري بالي torí rẹ̀ sọ láti tẹ̀síwé kọ bófin ṣẹ̀rí àmọ́ ilé ìtọ́jọ́ gbajù ni. èkódékò pé ẹ máa máa ṣe ń jàmá ẹ máa dá padé ń padé fún ẹ máa pé ń jàmá yín o ọjọ́ báyìí ní oṣù lẹ́ẹ̀ ṣe sọ láti tẹ̀síwé ní jàmá àdádálẹ̀ lásán. ìjọba kí ìtọ́jọ́ gbajù pẹ̀lú ìwádìí náà ní pípọ̀ fẹsẹ̀ ní lẹ́nu ìṣẹ̀rí kọ́dà kó ṣe pápá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pọ́ fẹsẹ̀ rinlẹ̀ yìí ṣe gbogbo ìgbà tí wọ́n sọ pé ẹ̀gbà wa kan fẹsẹ̀ rinlẹ̀ náà láti gbé lérí láti pọ́ fẹsẹ̀ rìn torí ẹ̀ a gbọ́dọ̀ ṣèwádìí jìnà ilé tí ó dáàmú ìdáǹkó sọlá ti tẹ̀sí ó yàtọ̀ gédégédé síbi gbogbo sọlá tí yókù ti ṣe wà ní Islam ẹ̀rí tó yẹ kó mu wá ó yẹ kó jẹ́ ẹ̀rí tó ní agbára gidi tí ò ní fàyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti máa ṣe èméjì tàbí láti máa sọ pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ orílẹ̀ eléyìí ìtọ́dọ́gba ni pé kò sí ìtọ́jọ́ bẹ́ẹ̀ al-khatima àṣekágbá ẹni ahmadullah tabaraka wa hamdan kathiran yaliqu bi jalalihi wa 'azimi sultanihi. فما يحب ربي ويرضى على ما وفقني به من إتمام هذا الكتاب بغية النجاة والفلاح بإيضاح أحكام مسائل الصلاة دراسة فقهية مقارنة بين المذاهب الأربعة ألا تكفر الله عز وجل تسوى سكون جلاتك وعليك تريد ترى تقوي orúkọ rẹ̀ ń jẹ́ bọ́ọ̀gì ẹ̀fọ́ nàjẹ́tì wọ̀lfẹ́lá ẹ̀rín ká à ń fitíra yìí à ń fi ń tọrọ ọ̀la àti oríire lọ́dọ̀ Allah látàrí àlàyé àwọn àdájọ́ apá kan nínú sọ̀lá eléyìí tá a ṣe lórí wípé a fẹ́ gbé ọ̀rọ̀ àwọn fuqaha'u madhhabu mẹ́rẹ̀ẹ̀rin yẹ̀wò síra wọn. lórí àwọn nǹkan àgbéyẹ̀wò tá sọ nínú tírà yìí. وقد توصلت بحول الله تعالى وقدرته sọ pé pẹ̀lú agbára ọgbọ́n ìfiniṣekòǹgẹ́ látọ̀dọ̀ Allah a rí àwọn àǹfààní tó jẹ́ ti ìmọ̀ tó pọ̀ kó láwọn nǹkan tó ń bọ̀ yìí ẹ jẹ́ ká gé àwọn àǹfààní yẹn kéékèèké. alákọ̀ọ́kọ́ أن التعريف المختار للصلاة هو ike àlàyé tá a sàlẹ́sà fún kí ni jẹ́ sọ̀lá nínú gbogbo àlàyé táwọn olùmọ̀ṣe òun náà ní pé as-salatu qurbatun fi'liyyatun الصلاة قربة فعلية ذات إحرام وسلام nígbà ń pè ní sọlẹ òun náà ní fẹ́ tá a ṣe láti fi wá ti súnmọ́ Allah èyí tá a ṣe láti fi súnmọ́ Allah tọjẹsẹ eléyìí tó ti pọ ní Allahu akbar tá a máa fi bẹ̀rẹ̀ wa salam tó sì ní asalaamu alaykum ní parí ẹ̀ eléyìí là ń pè ní sọlá qurbatun fi'liyyatun zaatu ihraami wa salaam ẹlẹ́kẹ̀tì anna salata anwaa atúnhànfààní pé oríṣiríṣi ní sọlá nínú sẹ̀ríà yìí nínú ha nínú àwọn oríṣi almaktuba sọlá tó tọ́jú yẹn wà wa minha nínú àwọn oríṣi rẹ̀. sọ̀láàtù tẹ́tọ́wà sọ̀láàtù àtinúwá náfìlà eléyìí tí kìí sọ̀ràn ẹ̀ ajẹ́ pólísì méjì iná ló ti wá ipa kọ̀ọ̀kan nǹkan tí wọ́n kọ́ sí ìṣirò fún wa nípa rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ní sọ̀rọ̀ à àti wá gbogbo sẹ́ta gbé wáyé ọ̀dà àti bá jẹ́ gbogbo sẹ́yìn náà jẹ́ tí wọ́n bá sì gbé sọ láti wá sórí òṣùwọ̀n bí sọ láti wọ ọba pé ọ̀wọ́ àwọn ni ọ̀yẹ́ wọ̀ òun ti mà tẹ́lẹ̀ náà kó tó máa wélé tí ẹrú mi bá láwọn náfìlà ẹ bá fi ládàá náfìlà kún ara yìí bóyá yóò jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó pé yóò fi lè rọ́nà lọ. ìwádìí sọ láti nìkan ló ní náfìlà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn ti ṣe tọ́ka sí i. eléyìí tí wọ́n máa fi kọ́ àwọn ojúlówó àrùn àyàn tá à ń bá ń ṣe bẹẹ náà ni ẹ̀zẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀ṣìyà bẹ́ẹ̀ náà ni alhaj àwọn náà láwọn náà fi ṣùgbọ́n ìgbàláyò lẹ́nu kankan láti hun rí máa nígbà tí o ti ṣe ọ̀ràn nítorí àmọ́ kí wọ́n bí ọ pé kí ló dé tó ṣe náfìlà kò sẹ́ni tó bí ọ. أنه لا خلاف بين المسلمين سلفا وخلفا في وجوب الصلوات الخمس àwọn mùsùlùmí láti ayé jọ àtàwọn ẹni tí wọn dé lẹ́yìn wọn kò sí ìyapa kan láàrin wọn nípa páwọn sọ láti wákàtí márààrún ọ̀ràn yẹn ni wọn. وقد تظاهرت الأدلة على ذلك àwọn ẹ̀rí tó ti pọ̀ ti hàn lórí eléyìí pé sọ̀làwà tọ́jú ọ̀ràn yẹn márùn-ún ìwà mùsùlùmí jẹ́ pé wọ́n máa ń ṣèkan pàkan jẹ kójú yọ ọ̀n ba ìsìláàmù rẹ jẹ ni sọ̀láàtì márùn-ún péré yìí ti sọ̀láàtì mẹ́wàá yìí ti mẹ́ẹ̀ẹ́dógún kìí ṣogún kí lọ́wọ́ á lé nínú kó mójútó sọ̀láàtì márùn-ún lójúmọ́ bákan náà ẹlẹ́kẹ̀rin أهمية معرفة صفة الصلاة الثابتة عن النبي صلى الله عليه وسلم باو لوتي سي باتاكي تو كاما إيروين الصلاة إليه تو في سرينة نتوضى النبي محمد صلى الله عليه وآله وسلم كي يتسنى للمسلم الاقتداء به به صلى الله عليه وسلم فيها torí kí mùsùlùmí kó lè bá rọrùn fún láti wà wò kọ́sì ànábì sallallahu alaihi wasallam nínú àwọn sọ láti ọpàtàkì ká máa bá ànábì ṣe máa ń ṣe sọ̀rọ̀ tatbiqan li qawlihi sallu kama ra'aytumuni usalli tó ní lè máa ṣe àmúlò ọ̀rọ̀ ànábì tó ní a máa ṣe sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí ni pé mò ń ṣe. ẹlẹ́karùn-ún anna man akhadha fi amalin min a'mali as-salah بصفة من الصفات الثابتة عن النبي صلى الله عليه وسلم لا يعاب على لا يعاب عليه ولا ينسب بذلك لا يعاب عليه فعله ولا ينسب بذلك إلى البدعة يعني كان تبقى ستة منه صلاة gba ọ̀nà kan nínú àwọn ọ̀nà tá a sọ pé ànàbì sallallahu ń ṣe gbà a ò ní bẹnu àtẹ́lù a ò sì ní sọ wípé ní tó àdáadáa lẹ̀ tí a kò ẹni tó fẹ́ forí kanlẹ̀ jẹ́ pé ọwọ́ rẹ lọ́kọ́kọ́ lọ́ọ̀lẹ̀ àbí orúnkún lọ́kọ́kọ́ kankan pé ti tọ́tọ́ ka àtúnrádìí ti tọ́tọ́ kà sílẹ̀ ẹni tó ti pé ńgbà tí ọba bẹ̀rẹ̀ sọ láti ń gbọ́wọ́ sókè gbà tí ọba rúkú àtìgbà tí wọ́n ń gbórí sókè láti rúkú àtìgbà tó bá dìde láti ṣe rákẹ́lẹ̀ kẹta àwọn àyè mẹ́rin yìí péré láti rí títí máa ń gbọ́wọ́ sókè àní bẹnu àtẹ́lù a ò sì ní sọ pé nǹkan ti ń ṣe àdáda lẹ̀ nítorí bá méjì kọ ọwọ́ ara sọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú hadith Abdullahi bin Umar رضي الله عنهما أنت باسي بكاتو بوك بوك بوك بوك سوكي بوك بوك بوك بوك لسلة إتمان بوا سوكي آني بنا كالو أو سمي سوكي كتن سيئة داد علم كيلو دي نجري قوانين حديث مالك ابن الحويري رضي الله عنه أني رأيت النبي صلى الله عليه وآله وسلم يرفع يديه في الصلاة fi kulli khafdin wa ratb olùrànà Ànábì sallallahu alaihi wasallam kí máa gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè nínú sọlá níbi gbogbo gbígbórí sókè àti gbígbórí lọlẹ̀ àníbẹnu àtẹlù torí ẹ eléyìí túmọ̀ sí pé abùkátà láti wá mà nígbà tí nǹkan bá ń ṣe nǹkan tán jọ́sí látàrí pé nǹkan ò yé wọ ìwọ ò sì rírí ọ̀gbọ́n rí ọwọ́ àdìsọ́ nìkan sí nǹkan tó tako nǹkan tí wọ́n ti mà kí wọn náà ní bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé ọ̀ ń dààmú ẹnu rẹ láti sọ pé nǹkan tó ṣe yàn bá mu àti pálá dáadáa lẹ̀ tó jẹ́ pété abá yẹ̀ wò á wọ́n ní kí ni àìmọ̀kàndà làm tó àbùkátà láti wá mà àbùkátà láti wá mà. إذ الخلاف في بعض تلك الصفات خلاف تنوع nítorí ìyapa tó wà láàrin báwo lànàbì ti ṣẹṣẹ sẹ́yìn káàdì ti kan mú wa kó ṣe báyìí àti ti kan mú wa kó ṣe báyìí ìyapa ti kórí ó kórí sí ọ̀nà tẹ̀sí lè tẹ̀lé gbà ṣe tó bá ti mórí sí kan àní sọ pọ̀ ṣàṣìṣe kìí ṣe ìyapa tó takora wọn. ẹlẹ́kẹ̀fà anna al-imam ka ghayrihi min al-musallin àwọn imam kò sí ìyàtọ̀ láàrin wọn àtàwọn ẹni tí ń ṣe sọ láti yókù kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àtàwọn tó tù sẹ́yìn rẹ̀ bí òtútù sí ìyàtọ̀ láàrin rẹ̀ àtàwọn tí ń dá sọ láti rẹ̀ sí nípa ṣíṣe ámì gbogbo ẹni tí ń ṣe sọ láti ní ọmọ ṣe ámì imam àtẹ̀ntọ́ alẹ́ imam àtẹ̀ntí ń dá sọ láti ṣe kò bá jẹ bí tátíkà kí ó sókè kò bá jẹ bí tátíkà kí ó jẹjẹ tẹ́lẹ̀ náà gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ń sọ nípa bí tátíkà kí ó sókè ni kọ̀sẹ́ni tí ọjọ́ pé ọ pàtẹ ẹrú rẹ̀ lórí ibi tẹ́tí kàkí ó jẹ́jẹ́ torí bá sọ amínà àwọn òkú ní gbọ́. wọn ni wọn máa ṣe ámì tọba ti ké fati àtàn. ẹlẹ́kẹ̀jẹ ahamiyyatul muhafazati ala kulli ma ja'ana bihi nabiyyuna muhammadun sallallahu alayhi wa sallam bó ti ṣe pàtàkì pé ká máa ṣàmójútó gbogbo ntànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó mú wá fún wa. wa minhu al-adhkar al-mashru'atu dubura as-salawat al-maktuba nínú ntànàbí mú wá fún wa tá a bùkátà pé ká mójútó òun náà làwọn adékìrì tá a máa ṣe lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ranyàn ó yẹ ká mójútó o. dáná bí ti ṣe fi kọ́ wa ìta ló fi fi kọ́ wa lámòjútó èsì pé àwọn wóróworó tí mọ́ṣáláṣí yìí ò ní jọ tí mọ́ṣáláṣí yìí ìta ló fi fi kọ́ wa. بما في المحافظة عليها من خير عميق وفوز كبير torí orí ńlá ń bẹ nínú ká mójútó èrè ń jẹ tó tóbi ọ̀ nínú ká mójútó. sábà mójútó tá ànábì kò túmọ̀ sí kíkà tó máa ṣe ń jàmá o. ìlà àti sálámà astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram la ilaha illa allah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir la ilaha illa allah لا إله إلا الله له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون أتبع ذلك قال قصة يزكي ما سنجمع إذا تسنجمع سنجمع دعا طوالة تدعى النبي صلى الله عليه وسلم وتتبع بدعة إضافية ọ̀nà tí ẹ ti gbé gbà sọ di bídà ẹ tìbátò àti ànàbí ni ká ṣe nà ànàbí wọlé wa ni kẹ máa ṣe papọ̀ ọ̀fẹ́ gbé kó lórí àwòrán báńà fi tètè ní ká máa ṣe ọ̀fẹ́ wọ́sọ míì fún mi ẹlẹ́nu ìjọba àwọn. ẹnna lè sọ̀rọ̀ ẹ ti arkanan bí àwọn sọ̀rọ̀ ẹ ti yìí ó láwọn orígun la taqumu biduniha sọláàtì ò lè jẹ́ sọláàtì tẹ́ bá mójútó àwọn orígun. nǹkan kò ṣeé mẹ̀sì bí ká dúró kò ṣeé mẹ̀sì. Allahu akbar tala kọ̀kọ́ nu sọláàtì kò ṣeé má wù. ìdúró àti Allahu akbar kàkẹ́ suratul Fatiha kò ṣeé má kéwì. ká lọ sí rúkú kò sí má ṣe ni ká gbórí sókè láti rúkú kò sí má ṣe ni ká forí kanlẹ̀ kò sí má ṣe ni ká gbórí sókè láti forí kanlẹ̀ kò sí má ṣe ni. ìjókòó ti ń bẹ láàrin ìforí kanlẹ̀ méjèèjì kò sí má ṣe gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó rí gun nínú sọ̀rẹ́ àgbọ́dọ̀ mà tó bá ti fi sílẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀ bàjẹ́ kò sì ṣéèfì forí kalẹ̀ gbàgbé pè padà tọ́ba ti bọ́ ti bọ́nu àyàfi tọ́ba ti rákà kan dípò rẹ̀ àyàfi tọ́ba ìsìn jẹ́ pé ibi tó ti gbàgbé ṣe ń tọ́jú orígun yẹn ọ̀pẹ́ síbi tó wà tó tètè padà síbẹ̀ tó ṣe parí kó tó tún lọ rákà mi. ẹ̀ ń ṣe sọ́láàtì lọ ìmáàmù tó ń síwájú yín fún sọ́láà ó forí kanlẹ̀ lẹ́ẹ̀kan kò forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀yin wá ṣe subhanallah ó sá ń bá sọ láti lọ ni ó tún dìde lọ rákà míì. ìgbà tó wá ṣe tẹ̀sánwò tó kù dẹ̀dẹ̀ tó kù fẹ̀rẹ̀ kásálámà lọ́ba forí kalẹ̀ ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ẹnìkan wá bi léèrè pé orí wò lẹ kalẹ̀ o olórí àti ṣàtúnṣe fún ìforíkalẹ̀ kan tá a fi lẹ̀ nínú rákà alákọ̀ọ́kọ́ sọ̀láàtì oúnjẹ wa sọ pé kò mú rárá kò mú rárá ìforíkanlẹ̀ gbàgbé bọ́fẹ́ kó ṣe pé ìforíkanlẹ̀ méjìlá ṣe ní ìsìn kò mú ìforíkanlẹ̀ ẹyọ̀kan tẹ pàtì àfi kẹ́ ẹ ṣe kò sì sáàyè fún wa láti fi ìforíkanlẹ̀ kan lé ẹyọ̀kan tá a ṣe yun nígbà tó ṣe rákà alákọ̀ọ́kọ́ la gbàgbé èsì rákà ti parí sọ̀rọ̀ à. ẹ wá dúró àlàfo tí ń bẹ láàrin rákà alákọ̀ọ́kọ́ àtẹ̀kẹrin ti sọ̀láàtì ìṣà láàrin rákà alákọ̀ọ́kọ́ àtẹ̀kẹta ti sọ̀láàtì magrib láàrin rákà alákọ̀ọ́kọ́ àtẹ̀kẹrin ti sọ̀láàtì bọ́hùr àti sọ̀láàtì láàrin rákà ti sọ̀láàtì sọ́dì ìgbà tó ti tètè rántí fi tún ṣe rákà pé forí kan lẹ̀ gbàgbé kan yọ̀wọ́ á gbé ìdúró tí o dúró tó ṣe pé ọkàn lọ sí rúkú ni pé yóò gbé súrọ́tì fàtí àtòkè gbàgbé ẹ̀ pé yóò gbé Allahu Akbar tó fi sílẹ̀ ń bẹ̀rẹ̀ sọ́lá kò lè mú pé yóò gbé rúkú rẹ̀ kò lè gbé pé yóò gbé nínàró padà láti rúkú kò lè gbé gbogbo ẹjọ́ bá ti pè lórí gun sọ́lá ìforíkanlẹ̀ gbàgbé ò lè gbé. wa shurutan a tún ní àwọn amájẹ̀mú nínú sọ̀lẹ́ à pèpè láti sọ̀hùn bí ọ̀rẹ́ àbíhà dábàá mójútó àwọn amájẹ̀mú sọ̀lá tó lè lálàáfíà kí kan sọ fún wa pé tọ́ba ṣe sọ̀lẹ́ à ọgbọ́dọ̀ ṣe mára ó gbé tọ̀sára wá ṣe sọ̀lẹ́ à ti kí ló wá sí ìgbẹ́ńbẹ́ńdìẹ ọwá ṣe sọ̀lẹ́ à alálìjànú sọ̀lá tó lọ fẹ́ ṣe kò lè lálàáfíà sọláàtì tó ń se orí ìgbẹ́ ló dúró ìgbẹ́ni táǹrí sọláàtì rọlẹ̀ lálàáfíà ìgbẹ́ ń bẹ lásọ ẹ ìtọ̀ ń bẹ lásọ ẹ ìgbẹ́ ń bẹ lára ẹ ìgbẹ́ ń bẹ lára sọ rẹ àbáyé òbí tó ti fẹ́ sọláàtì ò lè mu wọ́n fẹ́ sọ̀rọ̀ ti jẹ́ àmọ́ tó wá pé wàá kú wa àwọn ọ láwọn ń wá agbára agbára arọ tí òkú kókò ní ọmọ kù tó kù tẹ́ lọ́jọ́ tó bá kú bí ìgbà tágùtàn kú kalẹ̀ àwọn tó fún ọ lóògùn náà ń kú ó tètè fúra ọwọ́ àmọ́ gbégbá ẹ̀dì tún wá fi ọ́sẹ̀ lè máàmù ẹwà kóbá ó mọ̀ tó gbẹ̀ǹbẹ̀ ń di o condition ni pé gbogbo sọ̀ láti ọba ṣe ìgbẹ́ gbọ́dọ̀ wà á ń di ẹ̀ lálẹ́ jẹ́ ní máa ṣiṣẹ́ fún ọ. nínú májẹ̀mú sọ̀lẹ́ òun náà ní kó o tún rí kó o bò hòhò rẹ. nítorí pé njọ́sìn ń ṣọ́ọ̀ tá a bá ti rí májẹ̀mú nǹkan tá a pè ní májẹ̀mú fún kò lè lálàsẹ̀. màá yalzamu min adamihi al-adamu wala yalzamu min wujudihi wujudun wala adamun li dhatihi. wa laysa juz'an min al-mahiyya tí wọ́n wá ṣe sọ láti nísìn kọ̀ọ̀kọ̀ wà ń hòhò oníhòhò la bí mi ayé ìgbà náà wọ́n á ń kọ́ lọ́wọ́ á ní kọ́ máa ṣe sọ láti hòhò kọ́ sáyé ẹ̀ tó bá ti dán o sọ láti rọlẹ lálàáfíà kí èsì pọ̀ lásọ tó fi bora o nítorí pé nínú fúk àlàyé tún wà nípa sọ láti àwọn ẹni tó wà ní hòhò tí wọn ò rí nǹkan dàbora àmọ́ wọ́n rí nǹkan dàbóra nátẹ̀lí ìranù tó ń wá ká ni wọ́n ní kó ṣe sọ láti láì pé aláwọ̀ náà ló sì fẹ́ ṣe sọ láti fún ó ní tìjú rárá ìsìláàmù tó kọ́ adé pé tọ́ba ní sí nǹkan lára rẹ̀ wá àti tún daṣọ kan bóra Kọ́lá kó ṣe wọn lọ wà ń bẹ̀ tẹ́nìkan kò rí hòhò Allahu ńlọ́jọ́ra àyànjú pé káwọn èèyàn ti jẹ́ nǹkan kà máa sí ìdílé àti kò kúkú sẹ́nìkan bí ọwọ́ àtún adúró pọ̀ fẹ́ ṣe sọ̀dá lásọ̀ kan ò sí lára rẹ̀ gbàgbé ẹ̀ nínú mọ́jẹ̀mú sọ̀dá oníkà kọjú sí àlùkébìlà ọgbọ́dọ̀ kọ̀pá kọ́ sí akramakumullah ẹnìkan wá ní kó ṣe náà sí làárọ̀ ká méjìlá àmọ́ yọ kọ́ ìṣàlùkébìlà tí Allah náà ló ti fẹ́ ṣe sọ láti ń. onífà ayélujára máa ti wọ́lú pẹ̀sẹ́mà wọ́jùbọ̀lá ó ń tukùtù. àwọn awẹ́rì fún nẹ́kẹ̀lì ìranù. ebi tó ló wá sọ ní pé fọwọ́lì wajhaka shaṭr al-masjid al-haram wa haythu ma kuntum fawallu wujuhakum shaṭr. wà nábì sallallahu alaihi wasallam kọjú rẹ sí ìhà mẹ́sàlásì àbọ̀wọ̀. ẹ̀yin náà gbogbo ibikíbi tí ẹ bá wà ẹ máa kọjú ẹ máa kọjú sí ìhà àbẹ̀ kò sí ìgbàláyè fún ọ kó o finú fẹ́dọ̀ mọ̀ yín pé kìí sàlùkébìlà ló ń kọjú sí kọ́ wa kọjú síbẹ̀ kọ́ ọ̀pá kọ́ sàlùkébìlà onítorí pé oògùn tó ń sà kó lè bá a jẹ́ ká lóògùn ranù gbogbo tó bá pè ní májẹ̀mú sísọ láti fi máa ń lálàáfíà dáadáa ní ká mójútó o ò lè má àfikọ́ kọ́ mà asọ̀kúsọ láti láwọn ọ̀ràn yẹn mélòó lọ dá mọ̀ nbẹ. asọ̀kúsọ láti láwọn májẹ̀mú tó pé láì sí àwọn májẹ̀mú sọ láti òde lálàáfíà mélòó lọ mọ̀ nbẹ tó ń ṣe mójútó. sọ láti yìí ni wọ́n sì kọ́kọ́ bí wá léèrè ní ọ̀gbìn dàrúkìyà. tabasa ìmàkan nípa rẹ̀ nítọ́ dájú ní pé ààyè aláìmàkan jù nípa nǹkan míì tó yàtọ̀ sí sọ̀lá. torí pé márùn ni wọ́n ká máa ṣe sọ lójúmọ́ ẹ̀mí ó ti yan zakati lẹ́ẹ̀kan àyàfẹ́ tó bá jẹ́ àgbẹ̀ tí ń dáko gbogbo ìgbà tó bá kéré oko yọ yọ zakati. hajj wọn ní ká ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé wa tó ọba wa mọ sọ láti tó ń ṣe lẹ́ẹ̀ márùn lójúmọ́ èwo lọ́ mọ̀ nù gbogbo àwọn eléyìí ó ní mọ̀ nǹkan bẹ̀. ìrẹ́ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ olódò burúkú ni wọn wọ́n sì ń ṣe islam pẹ̀lú àìmọ̀kan wọn mọ̀ nǹkan kan pẹ̀ sí wọn àwọn ẹlẹ́rìí kí wọ́n máa ṣe fàǹfà wọ́n máa ṣe pé láti inú adìẹ lẹ́yìn ti jáde ni àbí láti inú ẹyin ládìẹ ti jáde ni ẹ̀rí nílé lóko lódò lẹ́yìn odi social media ni ẹnikẹ́ni rédè àti ràánù ẹni tí ò mọ nǹkan kan pa ẹ̀sìn tó lu ada ìtìkọ́ àti láyé. èyí tó yẹ ká mójútó ká kọ́ mọ́ nípa rẹ̀ wọ́n pàtì. wọn ò dààmú fún un. tó àwọn kan wọ̀nyí tí ò bá ṣe sọ láti rò lè jẹ́ sọ̀dà. So wa wajibatun sọ̀látù ní àwọn kankan tó tún jọ́ràn yẹn la yajuzu tarkuha amdan tí ọ̀tọ́ ká máa mà pàtì wa sunanan bákan náà àwọn súnà wà fún sọ̀rọ̀ al-istihanatu biha ghayru mahmuda táǹbà mú pẹ̀lú ọwọ́ jábútẹ́ ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ àtúbàtán rẹ̀ oníta gbogbo àwọn eléyìí wo la mọ́ fa'ala al ma'rifatu hadhihi al-umur ọ̀ràn yẹn ni lórí mùsùlùmí kó mọ àwọn nǹkan wọ̀nyí o wa ahkamuha kó sì tún mọ àwọn àdájọ́ rẹ̀ ishiddati hajatihi ilayha fi salatihi nítorí kó ní bùkátà gidi sí wọn nínú sọláàtì ilé ìjọba àwọn. ẹlẹ́kẹ̀sán anatarka sọláàtì jọ ṣùwùdàn kó ká pa sọláàtì nítorí kó àwọn wò pé kì í sara islam. ìṣèkèfé rí ni o ẹ rí àwọn èèyàn púpọ̀ ni ẹ̀yàn máa pè ní orúkọ mùsùlùmí nítorí pé orúkọ tán ti sọnù àmọ́ ẹ̀yin fúnra ara yín ẹ sọ pé ẹ kápó ti sọ láti rí àwọn ẹni tó súnmọ̀ jù nínú àwọn èèyàn tí oníwà wọn bá wí tẹ́lẹ̀yìn náà bá wí wọn làwọn ò rí kó ti sọ láti rí àwọn abilé rẹ̀ èyí ti rí kẹ́rì ṣe sọ̀láàtì ó ní sọ̀láàtì sara islam kí ló dé olóòlù sọ fún pé sara islam ẹni tó bá sọ pé sọ̀láàtì kì í sara islam onítàn ti di kèfèrí kọ́dà kọ́ máa ṣe sọ̀láàtì náà àmọ́ ní kì í sara islam káfà onítàn di kèfèrí àyàfi tó bá jẹ́ pé ẹni tó kọ̀ láti ṣe sọ̀láàtì yẹn hadithu ahdin bil islam ẹnjọ́ ìṣẹ̀gbà islam kí lè bá tó fẹ́ kọ́ sí torí kan mọ nǹkan kan pa islam tẹ́lẹ̀ náà wọ́n ìṣẹ̀gbà islam aw musliman ghayra nashi'in bayna al-muslimin àfikọ́ jẹ́ mùsùlùmí tó ṣe pé ibi tá a ti bí ibi tó ti sẹ̀mí dàgbà kìí sàárín àwọn mùsùlùmí gbogbo ń tà ń sọ ń pa ìsìláàmù ikọ̀ gbọ́rí tẹ́lẹ̀yìn àtẹ̀ntẹ́ ìṣẹ̀gbà Islam á gba àwáwí wọn wọlé àmọ́ àwa o tọ́wọ́ bá nínú Islam ọ̀ràn yẹn lórí wa ká fi mà wọn àtẹ̀ntẹ́ ìṣẹ̀gbà Islam àtẹ̀ntẹ́ tóbi tí ń gbé jìnnà kò sí láàrin àwọn mùsùlùmí bíi tá ti ń ṣàlàyé ẹ̀sìn ká ṣàlàyé fún wọn gbà yẹn ó ti dọ̀ràn yẹn lórí wa torí ẹ̀ ní Islam ọ̀fẹ́ kẹ́ lọ́ máa gbé abúlé ko ahéré ko ibì kan tó jìnnà jìnnà jìnnà jìnnà síbi tí àwọn èèyàn ń gbé kọjá pé wọn nìkan lọ wà ń bẹ̀ làdìsí anábì sallallahu alaihi wasallam sọ pé ẹni bá ń gbèrú àwọn abúlé kó bá ń tó jìnnà sáwọn èèyàn ìṣe ní gbénu sàárè kèéfì kankan là náà fi sọ bẹ́ẹ̀ nítorí pé ẹ̀kọ́ nípa ẹ̀sìn ó jìnà sí ọ gbígbé tí wọ́n ń gbé gbòòrò àǹfààní ńlá fún ọ àmì àǹfààní ńlá ń bẹ fún ọ ipá àwọn olùmọ̀ ó rí wọn lọ́tún ó rí wọn lósì wọ́n ń ṣàlàyé ẹ̀sìn ó là ń fààní àti mà nípa ẹ̀sìn rẹ ní gbóló ti lè rẹ́ni tó máa ṣàlàyé ẹ̀sìn kan lábúlé ko láhéré ko. bẹ́ẹ̀ sábàárẹ̀ ni wọ́n ṣàlàyé ẹ̀sìn ó lè jẹ́ ẹ̀kan lọ́dún. àwọn ẹni tó sì máa wá pẹ̀pẹ́ àwọn fẹ́ wá ṣàlàyé ẹ̀sìn náà ó lè jẹ́ àwọn asinilọ́nà àwọn apẹ fúnni ní funfun àwọn olùfẹ́ daniláàmú lórí kámọ́ mẹ́sìn wa rárá rárá yé ṣe bẹ́ẹ̀ ní tó máa ń gbà rin àwọn èèyàn àwọn sọkúsọ náà pọ̀ ń gbòòrò àwọn òwìkúwì náà pọ̀ ṣùgbọ́n ò ní ṣàfẹ́kù àwọn ẹni tí ń bá ní sòdodo yàtọ̀ sẹ́ni tí ń gbé jìnnàjìnnà táwọn àfiyè wọn kí ni jẹ́ sọlẹ́ bóòlù ti ṣe jọ́ ara yẹn tẹ́mátí wọn á pèsè sára Islam lẹ́yìn rẹ̀ ìgbà náà wọ́n di kẹsẹ̀ rí gbà náà ni wọ́n di kẹ̀kẹ́ ó túmọ̀ sí pé wàá tó ń gbé gbòòrò islam gbogbo gbà ọwọ́ akọ láti ṣe sọ̀rẹ́ à òtún lòun wò pé sọ láti kìí sara islam kẹsẹ̀ rí lásán ni ọ́ ẹ̀sìn rí pẹ̀lú wọn pọ̀ lágboolé kọ̀ọ̀kan àwọn tí èsẹ̀sì yóò sì máa dorúkọ mùsùlùmí lórí irọ́ islam ọ̀farama. أن من ترك الصلاة كبرا وحسدا أو بغضا لله ورسوله غير جاحد غير جاحد وجوبها كافر أيضا يقول يعني تبا في صلاة سلا أن تريد جراجا كان ما فبالك بالا يجب أو قجابا كبر أو حسدا تبي اللارا اللارا ló mú màmá ṣe sọ̀dá ó ń ṣe lára ẹ̀yìn tẹ̀ ń ṣe pé kí ni ṣé sọ láti náà nìkan náà la ṣe ká fi wà lùjẹ́ náà àbí kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kankan kankan kankan sọ̀dá sọ̀dá àbí ẹ̀yẹ kò sí wàhálà kìí ṣe sọ̀dá tó ń torí eléyẹn àbúntẹ̀ ń kórìíra Allah ó kórìíra nàbì sallallahu alaihi wasallam á gbogbo nǹkan bẹ́ẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ ṣe lófin ẹ̀ wá ní sọ̀dá oní ọ̀dà sọ láti náà bẹ́ẹ̀ ní islam wà ọ̀hún oníṣẹ́ o látàrí ìgbéraga ìlara àbí ń bínú allah ń bínú anabi káfà kẹfẹ́ rí lọ́nà. anamọ̀ ntọ́rọ̀ sahali ọ̀bẹ̀rin pẹ́ni tó bá fi sọ láti náà nítorí àwáwí kan min naumin aw nisyan bọ́yọ̀ ọ̀run àbí láyé fòrò àní pé kẹfẹ́ ni ọ̀run àwọn yìí ń bẹ nínú àwọn àwáwí tí sẹ́rí àgbà wọlé èèyàn sùn ìbáwò lẹ́fẹ̀ẹ́ sí àti parí àsùbà láti agogo mẹ́fà kù sẹ́jú ó kù sẹ́jú márùn-ún ẹnìkan wá dé mọ́tíláṣí láago mẹ́fà àbọ̀ ẹnìkan dé láago méje àbọ̀ wọn làwọn wá ṣe sọ̀láàtì sọ̀láàtì ò lẹ́wà sí àsùbà kí ló dé ó jì mí. kódò wọn gbọ́ pé wọ́n pè sọ́lá àkókò sọ́lá ti ti lọ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó fi hàn wá ó ní àkókò àsùbà tí àlùfájàrí bá ti yọ lópin ìgbà tó rùn ọ̀bá tí ọ̀bá ti yọ àkókò àsùbà ń bẹ lópin ìgbà tó rùn ọ̀bá ti yọ tóòrùn bá ti yọ ẹ̀yin tó ṣe é pé ẹ̀ ní ìdíwọ́ kankan bẹ́ẹ̀ ṣe yajúlẹ̀ náà ní ẹ̀kọ́ láti ṣe sọ láti oorun fi yọ á sọ pé ẹ ti sọ láti ra rẹ̀ kẹ́ wá ṣe sọ láti lẹ́yìn rẹ̀ kọ sáyè torí kò sẹ́ẹ̀lì kan tó sọ pé òsè o ti ṣe àwọn ọ̀lẹ́sẹ̀ ńlá àfi kọ́ tọrọ àforíjì lọ́jọ́ pé ẹ báyọ̀ jẹ́ àmẹ́ni tó sùn tó dé ó lóun ṣẹ̀ṣẹ̀ jù ní á lọ ṣe sọ láti kíákíá nítorí pé tó bá fi ráàlì tí ò lọ sí kíákíá ìgbà náà ni ó dìpọ̀ dẹsẹ̀ nítorí pé àtìgbàgbé wọn ń bẹ nínú àwáwí tíṣẹ̀rí àgbà wọlé Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na. ẹni tó sùn tó jí tó bá ti pẹ́ tí ọ̀rọ̀ ṣe sọ láti anígbà náà wọ́n máa pẹ̀sẹ̀ rẹ̀ nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní man nama an salati aw nasiyaha falyusalliha idha dhakaraha fa innahu la kafarata lahu illa dhalik. ẹnikẹ́ni tó ń bá gbé lọ tí òfin ṣe sọ̀lá àbí gbígbàgbé lọ́gbàgbé sọ̀lá kọ́ya ṣe sọ̀lá àti tó bá ti rántí àbọ̀tají lójú ọ̀run nǹkan kan ní pẹ̀sẹ̀ àfikọ́ lọ síra ṣe sọ̀lá. ẹ sì mọ̀ pé ànábì wa náà sallallahu alaihi wasallam oorun ti gbá ànábì lọ rí wọ́n ń darí bọ̀ láti ìrìn àjò wọ́n sọ fún Bilal máa bá wa sọ yíyọ àlùfájàrí tó bá ti rí kó àlùfájàrí ti yọ jí wa Bilal jókòó lẹ́ni tí ń sọ àlùfájàrí kó yọ ó lè bá a àti jí àwọn èèyàn ṣùgbọ́n ìṣètò ni wọ́n bá gẹ́gẹ́ bí àlàyé tánàbì ṣe fún wa ó wá bẹ̀rẹ̀ sí ní rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní tù ó bẹ̀rẹ̀ sí ní rọ̀ bá a ti máa ṣe pẹ̀lú ọmọdé kó lè bá a sùn bẹ́ẹ̀ la ṣètò àmì ṣe pẹ̀lú Bilal títí tí Bilal fi mú ọrùn lọ òwá jí nígbà tí alifájàrí yọ kódà anábì tún ṣáájú rẹ̀ jí torí oòrùn tó yọ tó pa ẹsẹ̀ anábì lànábì ti jí anábì ló tún wá ṣẹ̀ṣẹ̀ jí gbogbo kálukú kó wa ṣé alóde tó jí mi mo sì ti tí ó sọ àlùfáàjà rè títí ọba ti rí pọ́yọ kó jí wa àbí láàrin ni ẹni tó gbẹ̀mí mi náà tó gbẹ̀mí yín náà lọ́gba tẹ̀mí ẹni tó gbẹ̀mí yín lọ́gba tẹ̀mí wọn pè mí kí yín àmọ́ gbígbà tó gbẹ̀mí mi kò dé kí n láǹfààní alábìnrin ká kú òǹbí nítorí pé ibi tá a wà yìí àṣetọ́ àní sùn bẹ̀ òun ló kó bá kálukú tí kálukú fi sùn tẹ́lẹ̀ bá wa ẹni tó sùn tó bá ti jí kọlọ sí sọlá kò sì tọ́ kó o fi sọ láti ra kó o fi oorun rẹ tẹ́ bá àgbà tásìkò sọ láti ó tò kọ́ ọ mọ́ bàa lọ sí o ti túmọ̀ sí pọ̀ ń dọ́gbọ́n nù o ti mọ̀ pé bó ṣe rí ọ yìí tó bá ní kó o fẹ̀gbẹ́ lélẹ̀ ó kéré jù ó sùn wákàtí mẹ́ta àsìkò sọ láti ti ń kọ ọgbọ̀n ṣẹ́jú ó múra kó o mọ̀ sùn kó ọrùn mára kó o má sùn nígbà tó bá parí sọlẹ́ ọ̀lọ́ ilé ìjọba. أن الصحيح الكجلة أن الصحيح الراجحة من أقوال أهل العلم في من تركها تكاسلا وتهاونا

tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó yẹ pé ìjìyà rẹ̀ ní ká pa á ní pa nípa pó ti di kèfèrí ìyàtọ̀ wà láàrin méjèèjì o tẹ́ bá pààyàn nípa pé mùsùlùmí ni tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ìjìyà rẹ̀ jẹ́ pípa ó túmọ̀ sí pé tá a bá pa wọ́n wẹ̀ wọ́n faṣọ wé e la á sì sọ láti jánásà sí lára á lọ gbé e sin lórí tí àwọn mùsùlùmí wọ́n jogún ẹ̀ tó nà bá lẹ́nìkan tó ti kú ṣáájú tiẹ̀ bẹ́ẹ̀ kó nà ó jogún á fún náà lẹ́tọ̀ọ́ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ káwọn tó jogún rẹ̀ lè bàjẹ́. àmọ́tá bá sọ pé apààyàn kó pran apá nítorí kó ti di kèfèrí wọ́n níwẹ̀ o a sì ní wíwá sọ̀kan máa láǹtọ́ bá rí kọ́kọ́ wà lọ́rùn. àwa àní sọ̀rọ̀ àti ìjà náà dà kọ̀ọ̀kan wá tí wọ́n lọ gbé sí àbí wọn ò bó mọ́lẹ̀ kọ̀ọ̀kan wá. ẹnìkan kò sì sí tí ó jogun rẹ̀ òun náà ní jogun ẹnìkan yà á nà hù káàkó lẹ́yìn ìjọba òṣìṣẹ́ tó á paṣọ láti tì tó ṣe yín pípa èyí pípa tínú rẹ̀ tó ń dùn pẹ̀ntẹ́ ọba mú mi kó múra àwọn onímọ̀ ọlọ́run tí ó mú yàn náà ni kò sì ní fẹ́ mú yàn kó pé bá ń lé mú torí kò síbi tó fẹ́ sá lọ kò síbi tó fẹ́ sá gbà tí ò ní jẹ́ pọ́wọ́ rẹ̀ náà ló tún máa kó sí. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ká bẹ̀rù Allah wọ́n bí ọ́nú mùsùlùmí orí ńlá ti ṣẹlẹ̀ kí ló dé tọ̀pa ìsìlámù. ọ̀wá ni ẹ bí ìwé ṣe ṣe sọ láti yí gan ó ṣe é ṣe kọ́ wà àlìjẹ́nà ṣáájú ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ebi wọ́n kàn ṣe sọ láti àlìjẹ́nà wo o rò pé pálọ̀ bàbá rẹ̀ ni. wọ́n ti ṣe pálọ̀ dádì àlùjánnà yìí ti Allah ni àwọn mọ́jẹ̀mú wà tó yẹn fi lérí wọ̀. wíwọ àlùjánnà tá à ń sin sọ ẹgbọ́ yorùbá yẹn yé o yìí ti pọ̀ wọbẹ̀ ọjà dé o yìí ti mọ wọbẹ̀ rí èmi náà rí bẹ́ẹ̀ ńǹ ọwọbẹ̀ ọmọ gbé ibẹ̀ lọ́mọ bẹ gbére kó ló adá kọ̀ọ̀kan má sì lè wọ̀ wá. bí wọn bá fẹ́ wọ àlùjánnà yóò mójú tẹ́sí òní jẹ́ mùsùlùmí mùnáfìkì ó fi bàkan jẹ́ mùsùlùmí ó tún fi bàkan di kèfèrí ó tún fi bàkan pọ̀ títí padà sẹ́sìn Islam ṣe kú sẹ́yìn àjà o. irú àwọn mùsùlùmí bá ń pín ìṣe mùsùlùmí mọ̀nàfìkì lásán bá ń zá ìyàwó rẹ̀ gan kò lè sọ bí tó ti ṣe sọ láti ẹ̀ sì fẹ́ ra tọ́dún mẹ́wàá ẹ̀rí pé nǹkan ṣe wọ́n ti ṣe náfìlà ló sọ̀rọ̀ àyìn ọmọ ìgbà tó ti ṣìyàwó náà wíkẹ́ èmi pẹ̀lú ẹ̀mí mi èmi pẹ̀lú ẹlẹ́dàá mi ó ti lè máa yọ mí lẹ́nu tó ti ṣe sọ̀lá sọ̀lá ti báwo tí wọ́n lọ fún mi láti jẹ́nà ni ó ti ṣètò mo ní kọ́ ọmọ wa ṣe ń dìkọ́ ní kọ́ ọmọ ara mi létí sọ̀lá tó Allahu akbar kí ni àwọn àmọ́ ti ṣe kí ni kọ́ bọ́ rẹ̀ bà fùfú àti àmàlà bá ti wá bá la ilaha illallah débi pé ìyàwó ò lè gbẹ̀rí ẹlòmíì jẹ. ọbẹ̀ gbà wọ́n máa ń ṣe sọ́láàtì èsì ti sẹ́tì pàtí ìyàwó ń gbọ́. wọ́n ní à ìjẹ́rìí ayé ní yorùbá lẹ́wọ̀ ó ní ìjẹ́rìí ayé ní ìjẹ́rìí alùpùpù wọ́n ṣe ọlọ́ba tó ń jẹ́ lójú à jẹ́ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà èyí sin ẹlẹ́dàá wa ọwọ́ fẹ́ parọ́ fún un sẹ́sì ò ní kankan. torí rẹ̀ mójútẹ́sì ẹ̀ tara rẹ̀ náà wọ́n ń sọ fún ọ. ẹlẹ́kẹtàlá أن الفقهاء اتفقوا على أن المصلي إذا أحرم بالصلاة متطهرا أن أقول مكو كان تنسي صلاة تبقى الله أكبر تلوى لا رسوة ثم أحدث عمدا توام مسو بطلت صلاة بطلت طهارته وصلاته إما على الولاء تبادية صلاة لنا تبادية سواء كان ذاكرا للصلاة أم ناسيا له بيانا تقولي صلاة لما أبا باجي صلاة باجي ولا باجي إن كان صلاة لما أما بجعته àlùwàlá ti bàjẹ́ sọ láti náà kọ́ ó ti bàjẹ́ kí láwàá sí ọ lọ tún àlùwàlá sí ọ wàá tún sọ láti bẹ̀rẹ̀. بطل لا خلاف بين الفقهاء في بطلان طهارته إذا أحدث بغير اختياره bákan náà tó bá pé oṣó kìí ṣe pé wọ́n ló wù pé mo fẹ́ só lo oṣó ìṣó jábọ́ ó sì ń ṣe sọ̀láàtì lọ tíṣó bá ti jábọ́ ọ̀fẹ́ kọ́ jábọ́ ọ̀fẹ́ kọ́ jábọ́ àlùwàlá bàjẹ́ tó ń ti pọ́ màmá sùn ẹlẹ́kẹ̀ẹ́dógún ànàsọ́lá tẹ̀mẹ̀ ń sábà pọ̀ fòlì hàdẹ̀ fi ẹ̀sìnà ìsọ̀lá ti fi bá ọ̀pìlà ìsọ̀lá ti tíṣó bá jábọ́ mọ́ lọ́wọ́ nígbà tí ń ṣe sọ̀lá ti lọ sọláàtì rẹ̀ bàjẹ́ o ọjà bọ́ máa lọ́ọ́ ní kò fẹ́ so. wa annahu yujaddidu wudu'a ọlọ́tún àlọ́ aláṣẹ. wa yasta'nifu salata ó tún sọláàtì rẹ̀ bẹ̀rẹ̀ lọ́tún. èsì kọ́ sọ pé rákà méjì mo ti ṣe kí tó tó jábọ̀ ẹlẹ́kẹta ní ìṣèkùn kó sí tọ́jọ́ bẹ́ẹ̀. torí pé nígbà tó ti sótà ìṣóhun sọláàtì kejì ti bàjẹ́ nǹkan tó kù tó ṣe ní ìsinmi pé lọ tún àlọ́ àlásìkò tún wá bẹ̀rẹ̀ sọ láti ní ọ̀tún. wala yabni ala ma taqaddam kò ní ma sọ láti rẹ̀ lórí nǹkan tó ti síwájú á máa tẹ̀síwájú lọ́jọ́ mi. àbí Allah azza wa jal kó fún alálẹ̀kùn àgbọ̀yé nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ láti máa fa àwọn nǹkan tá à ń gbọ́ yìí ká máa fi ṣe wà ó ṣe ní àwíjàre dáadáa fún wa lọ́la gbẹ́ndà lùkìyàmà wọ́n ṣe ṣe ní balẹ̀jọ àbúrò subahana subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Tentu bani beri. Ṣáàlẹ̀ ìtàn. Àpáti àtàn, ìjẹ́ tí wọ́n fẹ́ ṣe àmì yóò jẹ́ kí wọ́n kọ́kọ́ ṣe tiẹ̀ síwájú díẹ̀ náà ni àbí yóò jọ sí papọ̀. Gbogbo ìta bá ṣe kò burú. Olùkọ́ni ti wá, olùkọ́ náà ṣe àmì kí máa mọ̀ tó ṣe àmì. Àdìsí ti tún wá, ó sọ pé kí máa bá ti sọ pé ọkọ̀ yìí rẹ̀ màgbó rẹ̀ àárẹ̀ yìí mọ́ lọ gbọ́ àlẹ́ ẹ̀sọ̀ pé àmì torí ẹ̀ ẹ bá wo àdéhùn kejì yìí níṣẹ́ lọ́yẹ ká dúró ẹ bá wo àdéhùn alákọ̀ọ́kọ́ yìí ó fi hàn pé bí màá bá ti ka pátí àtàwọn ti hàn tí ó sì tọ́ka sí pé ìmáàmù náà ní sọ hàn àdéhùn alákọ̀ọ́kọ́ tó ní sọ ìdá amánàfà ẹ̀mínú tí màá bá sọ hàn ẹ̀yin náà sọ hàn òun tọ́ka sí pé ẹ má kí lè má mọ̀ tó sùn ṣùgbọ́n insha Allah gbogbo tẹ bá ti kù. sọ́wọ́n aleykum fún mi. ìyẹn ń ṣe sọ láti lọ́wọ́ bí àwọn bóyá èèyàn fẹ́ ṣe sùjúd látàrí pé òkúta wà níbi tí òkúta tó lè gùn yàn níwájú orí wà níbi tí èèyàn fẹ́ sì kanlẹ̀ èèyàn mọ èèyàn àfẹnú fẹ́ ṣé á láti yẹn ó bàjẹ́ látàrí pé yóò mọ̀. òkúta yẹn wà ńlẹ̀ lè yẹn fẹnu fẹ́. bẹ́ẹ̀ni. báwọn lè fẹnu fẹ́ èyí tó lè sàwọn ní sùtà táwọn bá forí kanlẹ̀ lé lórí nígbà tó kù dẹ̀dẹ̀ táwọn forí kanlẹ̀ kọ̀tọ́ ẹ má tún ṣerú ẹ̀ máa ń jọ mi kọ̀tọ́ ẹ má tún ṣerú ẹ̀ máa ń jọ mi gẹ́gẹ́ bí òtún ṣe tọ́ pípẹ́ máa fọwọ́ kẹ́ máa fi túnlẹ̀ sí kó tó di pé forí kanlẹ̀ ń bẹ̀ èyí tó máa ti ṣe tẹ̀ ń ṣe á pẹ̀ kérékéré lórí sọ̀dà náà. ìrọ̀ ni adé ti wá ó lè tó gún wa lórí náà gbàdá ń ṣe sọlá àgbọ́dọ̀ gbánù títí tá a fi parí sọlá ẹgbà ọkàn tí wọn wá pé kí nǹkan bá gún ọ lórí àwọn ẹ̀rọ gún ọ lórí tá à ń sọ tó bá kó rí ìpè láti fi sọ láti yẹn òun lọ yá ká nǹkan gún ọ lórí ha àdéhùn kan wá ká pé nǹkan gún ọ lórí àbọ̀ péjọ sí ọ lórí kò dé kọ́ gbádùn ọwọ́ aṣọ ẹ̀gbánu má gbánu jẹ̀ kan lọ tó fi sálámà ẹni tó ti máa ń yọ ọ lẹ́nu ìgbàláyé wà tó kò sílẹ̀ kan àmọ́ tó gbogbo gbà hàn hàn kò sáyè. Tí ìyẹn bá ń ṣe sọ́látò ìṣá, ìgbà tí ìyẹn wá ń ṣe lọ́wọ́, ìyẹn ògbẹ́ láka mẹ́ta nìyẹn ṣe. Àmẹ́nìkan wọ èèyàn tó tó pàkíyèsí ìyẹn bọ̀ kó rí tó. Kò sí sáàbùsù. Kó ná ọ̀rán sọ̀rọ̀ ẹ̀ ń gbé ọgbẹ́ Ẹ̀yin tẹ̀ ṣe sọ̀rọ̀ à ẹnì kan ò ṣe sọlá ẹni tí ò ṣe sọlá ti gbà láyè òṣùpọ̀ máa tún ọ̀sẹ̀ bí kò máa ta alam nashra kó di ìdájà kọ̀ọ̀kan dípò dípò pé yóò tún ọ̀sẹ̀ ẹn lákàtí jùlọ wa lóṣẹ̀ kẹta kí lọ́kàn torí pé ọ rọrùn púpọ̀ kọjá pé òun lọ fẹ́ ṣe ọ̀darí mo pé yé wa bóòlù ń ṣe fẹ́ mọ̀ pé rákà àkọ́kọ́ ni ẹ̀kejì ni ẹ̀kẹ́ lọ́kàn òfin lọ́mí ń dá sí ìwọ nìkan náà nìkan ọmọ dá sí tẹ́kẹ̀jì mọ́ abẹ́kẹta pàpẹ́ kejì náà. tó bá yẹ pé ó ó kíyàn sí lẹ́yìn gbàtẹ́yìn sí yẹnẹ́fìlà kíyàn yẹnẹ́fìlà tàyẹ̀yìn ìṣọ́ àtò ìṣá téèyàn ó dààmú ọyọkàn yẹn wá ní nígbà tí wọ́n pè á mẹ́ta. àní ọ̀gbọ́dọ̀ tí wọ́n ti á ti parí ẹ̀ sábà tí ní nǹkan ọ̀tọ̀ àìdáhùn gbogbo tó bá ti tẹ̀ nígbà tí ìṣeré lẹ́sìn òfin lẹ́sìn nígbà tí ní nǹkan ọ̀tọ̀ kí ni wọ́n á ṣe lẹ́yìn rẹ̀ kò sí ní tá a fẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك